orúkọ mi ni akíwùmí ọmọ adúlójú olóyè ẹjẹmúà ògbákejì ẹdẹmọ ọ̀fà àdó èkìtì mo sì jẹ́ kan ní ọmọ ilé ọmọ adúlójú tí adúlójú bí bàbá ẹ̀ bàbá adúlójú jẹ́ ẹnìkan alájagun kò ní agbára ní ìgbà yẹn ó máa ń jagun iṣẹ́ ogun ìjà níṣẹ́ ṣùgbọ́n before that time kó tó bẹ̀rẹ̀ ogun jíjà àgbẹ̀dẹ lè ṣe inú àgbẹ̀dẹ yẹn ló ti bẹ̀rẹ̀ ogun jíjà jẹ́ ká bẹ̀rẹ̀ bá ṣe bí àbádúlójú àbádúlójú jẹ́ ọmọ ẹ̀dẹ́mọ́ ọmọ àtẹ̀gbẹ́ ọmọ ọ̀rọ̀ ẹ̀dẹ́mọ́ àtẹ̀gbẹ́ ọmọ ló bí àdúlójú ẹ̀dẹ́mọ́ ọ̀nà ẹ̀dẹ́mọ́ àtẹ̀gbẹ́ ọmọ ọ̀rọ̀ ní ìyàwó méjìlá àdúlójú jẹ̀jẹ́ òun nìkan ni ìyá ẹbí mọ́ kó ẹ̀dẹ́mọ́ àtẹ̀gbẹ́ ọmọ ọ̀rọ̀ nítorí ọjọ́ kan bí gangan gan ló ti wo eyín ẹran ẹ̀ ó wá jẹ́ ọmọ abàmì nígbà yẹn ayé ìgbà yẹn tí èèyàn bá bímọ obìnrin tó bá kọ́ bímọ àwọn ohun tó ti bímọ ṣáájú ẹ̀ la máa fún lọ́mú títí ọmú ẹ̀ á fi jáde ìgbà tí wọ́n bí ẹ̀rẹ̀ tí wọ́n bí adúlójú ó wá ọyàn ọ̀nì kọ̀ọ̀kan fún lọ́yàn ó ní ogé oúnjẹ lọ́yàn ọmọ òòjọ́ ó bàá lẹ́rù ó tún gbé fẹ́nìkejì ẹnìkejì sọ bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ ẹ̀dẹ́ máa fẹ̀gbẹ́ ọmọ àtẹ̀gbẹ́ ọmọ rẹ̀ wá gbà á lọ́wọ́ wọn ó wá fọ́ sẹ́rùn ẹ̀ eyín ẹ̀ ti kò àwọn agbé àdúlójú ó wá pè ìyá ẹ̀ Adéfúnkẹ́ ó wá pè é ó ní kó gbé ọmọ rẹ̀ kó lè wá gbèsè kí ọmọ abàmì ni àwọn agbèsè ní ìkòrò bí kà tí ń wọn aṣọ ní ìgbà yẹn àwọn àgbè sínú ẹ̀ ṣùgbọ́n ìyá ọmọ ó wá ń tọ́ mi sí ẹnu ẹ̀ nígbà tó di ọjọ́ kẹta tí kò kú ó wá gbé jáde nílé lóru ó sá lọ sí oko kan à ń pè ní oko òkò oko ìkò ó wà ní Ògùn Ìjẹ̀lú ó lọ bá babaláwo tó wà ń bẹ̀ babaláwo à ní Adéṣọlá òun ló lọ tọ́jú rẹ̀ nígbà tó wà ń bẹ̀ ọbẹ̀ sí tọ́jú ọmọ ẹ̀ títí títí tí ọmọ ti dàgbà kó tó wá sí tìyá ẹ̀ tó wá sí àdó wá bá ẹ̀dẹ̀ mọ́ nígbà tó dé torí bàbá yẹn ò mọ ní tó lọ kò mọ ní tó lọ ó wá rí i pé òwò ah, obìnrin ìjẹ́ kò ti bí abèṣe ọmọ lòun ti rí ọmọ. onye léwọn òbí àbẹ̀ṣe ọmọ o ọmọ òun wà lóko ìkòlí bí ti ọmọ ti kọ́ gọ́ọ̀rọ̀ ebè àá iṣẹ́ ọmọ rẹ kú ẹ̀ kú à àbárẹ̀ ẹ̀dẹ́mọ àtẹ̀gbẹ́ ọmọ rọ̀ ó wá di ó wá di ọjọ́ kejì ó wá gbéra lé eru méjì méjì ó wá di gàárì ẹ ṣe ó wá mórí mọ́kò ìkò pẹ̀lú ìyàwó rẹ̀. gbàkàn á débẹ̀ àwa pè adúlójú lóko wàtí ó dé ọmọ rẹ ní bàbá ìjòkó lẹ gbogbo àwọn yẹn tó bá wá èrú rẹ ń jòkó tí wọn wá ní kí adúlójú wà mọ bàbá ẹ ó wá jòkó létẹ bàbá ẹ ariwo sọ pé ah ẹnikẹ́ni bàbá ẹ rí báwo ni mo bàbá ẹ adúlójú wa mú èrú méjì ó kùnrin ọkùnrin kan obìnrin kan ó fún babaláwo tó tọ́jú ẹ̀ ó wá mú èrú kan àti obìnrin kan gbé òun fúnra ẹ̀ dìde òun náà mú mádúlójú wá sílé adúlójú yẹn ìgbà tó máa ṣe ọwọ́ bẹ̀sẹ̀ kọ́ṣẹ́ àgbẹ̀dẹ ọlọ́kọ́ṣẹ́ àgbẹ̀dẹ lójú